ọ̀ọ́ni ògúnwùsì ti pàṣẹ pé ẹni tí ọwọ́ bá ti tẹ̀ nídìí ìwà ìbàjẹ́ náà yóò kúrò ní ilé Ifẹ̀ pátápátá ni. ẹgbẹ́ aláta elépo títí débi tó ń kó lè kéré mọ pé àwọn fọwọ́ fagilé láti òní lọ. wọ́n ní ẹnikẹ́ni tó bá tún wá tún gbéra tó bá wá sọ pé òun gbé ẹgbẹ́ kan dìde pé ara àwọn ọmọ ẹgbẹ́ yẹn pé bí ẹnìkan ń tajà bóyá ó fẹ́ kí ó fẹ́ ta ọjà tí yóò wúlò iye tó fẹ́ tà á tán wá mú gbogbo tí ìlú lè fẹ́ bá ti ṣe sí kó fara mọ́ ọ̀ọ́ni ìlú ilé ifẹ̀ nípínlẹ̀ ọ̀ṣun ọba ẹni ìtàn adéyẹyẹ ògúnwùsì ti pàṣẹ pé kò sí ohun tó ń jẹ́ ẹgbẹ́ ọlọ́jà mọ́ nílùú ilé ifẹ̀ bẹ́ẹ̀ ni ata ilé kan kò gbọdọ̀ kọjá ọgọ́rùn-ún kan sí igba náírà ìyẹn hundred naira sí two hundred naira nínú fídíò kan tó jáde sórí ayélujára lọ́jọ́ ẹtì ọjọ́ kejìlá oṣù keje ọdún twenty twenty four yìí ni àwọn olóyè láti ààfin ọ̀ọ̀ni ògúnwùsì ti jẹ́ iṣẹ́ náà láàrin ọjà nílùú ilé ìfẹ́ bákan náà ni bbc yorùbá fìdí ìròyìn ọ̀hún múlẹ̀ láti ẹnu ọ̀kan lára àwọn òṣìṣẹ́ ọ̀ọ̀ni láàfin agbẹnusọ lórúkọ kábíyèsí náà sọ pé lẹ́yìn tí ata ti wọ́n kọjá tó sì ti wálẹ̀ padà kò sí ìdí kan fún ẹnikẹ́ni láti máa lé ata ní ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà ìyẹn five hundred naira mọ́ bákan náà ló sọ pé kábíyèsí ti fagilé ohunkóhun tó bá jẹ́ mọ́ ẹlẹ́gbẹ́dẹgbẹ́ láàrin ọjà Ifẹ̀ ní orúkọ kábíyèsí Ọọ̀ni ẹni ìtàn Adéyẹyè Ògúnwùsì àti gbogbo àwọn ìjòyè mẹ́rìndínlógún tó ń bá Olúfẹ̀ gbìmọ̀ràn wọ́n ní kí àwọn bàbá lọ́jà àti ìyá lọ́jà lọ jẹ́ iṣẹ́ yìí fún gbogbo olùtajà ní Ilé Ifẹ̀ àti ibi tí Ifẹ̀ dé dúró pé láti òní lọ àwọn ò fẹ́ ọ̀rọ̀ ẹlẹ́gbẹ́jẹgbẹ́ kan bóyá ẹgbẹ́ onírẹ̀sì ni o aláta elépo títí dé ibi tí ó kéré mọ́ pé àwọn fagilé láti èní lọ ó fi kún pé bí ẹnikẹ́ni bá fẹ́ ta ọjà rẹ̀ ní iye tó wù ú tí olórí ọjà kan wá fẹ́ dúnkokò mọ́ ọ gbogbo ohun tí ojú olórí ọjà náà bá rí ni kó faramọ́ bí ará ìta bá fẹ́ wá bá wa nájà ní ilé Ifẹ̀ bí ẹnikẹ́ni bá di lọ́wọ́ tí wọ́n bá fi ẹjọ́ irú ẹni bẹ́ẹ̀ sùn wá ẹni náà yóò fi ilé Ifẹ̀ sílẹ̀ ni. níbi tí àjẹpà rèé ti wọ àwọn míì lẹ́wùdé nípínlẹ̀ Ọ̀ṣun kóńgò tí wọ́n ń pè ní kòbíwó tí wọ́n fi ń ṣe òdiwọ̀n kan wíwọ̀n kò pé mọ́ gẹ́gẹ́ bí àwọn èèyàn ṣe wí agolo mẹ́wàá ló yẹ kó wà nínú kóńgò kan ìyẹn ti ẹ̀wà tàbí ìrẹsì tàbí ohun yòówù kó jẹ́ ṣùgbọ́n àwọn ọlọ́jà kan ti dọ́gbọ́n sí èyí tó jẹ́ pé agolo méje nìkan ló wà nínú kóńgò kan fún àwọn wọ̀nyí Ọọ̀ni Ògúnwùsì ti pàṣẹ pé ẹni tí ọwọ́ bá ti tẹ̀ nídìí ìwà ìbàjẹ́ náà yóò kúrò ní ilé Ifẹ̀ pátápátá ni ọba pàṣẹ pé wọn yóò lé ẹni bẹ́ẹ̀ jáde kúrò ní Ifẹ̀ tí ẹ ò bá gbàgbé nínú oṣù karùn-ún ọdún 2024 yìí ni ọwá ọbọ̀kun ilé Ìjẹ̀ṣà ọba ọmọwẹ̀ Gabriel arọmọláran náà ó gbé ìgbésẹ̀ yìí nípa fífi òfin de ẹgbẹ́ ọlọ́jà àti àwọn tó ń wakọ̀ èrò ní Iléṣà èyí wáyé pẹ̀lú bí kábíyèsí ti sọ pé àwọn olórí wọ̀nyí ló wà nídìí bí nǹkan ṣe ń wọ́n tí ara sì ń ni ará ìlú ọ̀pọ̀ èèyàn ní ìgbésẹ̀ àwọn ọba méjì yìí ó dùn mọ́ wọn nínú wọ́n ní bí nǹkan tiẹ̀ lé ní Nàìjíríà ti ìpínlẹ̀ Ọ̀ṣun ó kọjá sísọ ó sì yẹ kí wọ́n kápá àwọn tó ń fi ọjà ní ìlú lára náà. ní orúkọ kábíyèsí ọba adéyẹyẹ nìtàn ògúnwùsì ọ̀jájá ẹlẹ́ẹ̀kejì àti gbogbo àwọn ìjòyè mẹ́rìndínlógún tó ń bá olúfẹ̀ gbìmọ̀ràn ni wọ́n ní kí àwọn bàbá lọ́jà àti ìyá lọ́jà kí wọ́n lọ jẹ́ iṣẹ́ ìfún gbogbo ọjà ní ilẹ̀ Ifẹ̀ àti ibi tí Ifẹ̀ dé dúró wípé láti òní lọ gẹ́gẹ́ bí ìpàdé tí ibi tá a ti kúrò nísìn nínú pálásì wọ́n ní àwọn ò fẹ́ ọ̀rọ̀ ẹlẹ́gbẹ́jẹgbẹ́ kan bóyá ẹgbẹ́ oníráìsì ẹgbẹ́ aláta eléko títí débi tó ń kó lè kéré mọ pé àwọn fọwọ́ fagilé láti òní lọ wọ́n ní ẹnikẹ́ni tó bá tún wá tún gbéra tó bá wá sọ pé òun gbé ẹgbẹ́ kan dìde pé ara àwọn ọmọ ẹgbẹ́ yẹn pé bóyá ẹnìkan ń tajà bóyá ó fẹ́ kí ó fẹ́ ta ọjà tí yóò wù lóye tó fẹ́ tà á tán wá mú gbogbo tí ìlú lè fẹ́ bá ti ṣe sí kó fara mọ́ lẹ́yìn náà wípé ó de èèwọ̀ láti òní lọ pé lẹ́yìn ìgbà tí ata ti wọ́n sẹ́yìn tó ti wá sílẹ̀ wọn ò gbọ́dọ̀ lé ata five hundred naira mọ́ múrí márùn-ún àti àpò kan ẹni tó bá wá fẹ́ rà ó lè kó papọ̀ àyàfẹ́ tó bá fẹ́ ra pẹ̀rẹ̀. bá ti rìpọ́tù wọn tó bá ti mú ẹnìyàn á fìlú lè fẹ̀sílẹ̀ ní o òlànìkà wá sọ fún gbogbo ọjà kì í ṣe bí nìkan o ní gbogbo ọjà tó wà nílé Ifẹ̀ ní o okú o okú o. ti mú ó bòyìnbó lọ.